um, streaming tí mò ń ṣe kí BJ tó bọ̀ ta kí tó sọ pé BJ ti wà ń ta pé ká máa lọ yẹn ṣe mọ̀ pé nínú streaming yẹn Lizzy Anjorin ó ń gbé Tóyìn mọ́ra tó ṣà ń dárúkọ Tóyìn Tóyìn Tóyìn Tóyìn ẹ̀yin tẹ́ bá rántí please indicate pé ẹ rántí tó ń dárúkọ Tóyìn tí mo ní kí lóde tó ń gbé Tóyìn mọ́ra pé kó fi Tóyìn lẹ̀ tó ní next month ní birthday ire ìyẹn ọmọ Tóyìn pé ṣe ló yẹ káwọn máa prepare bó ṣe máa ṣe birthday ọmọ yẹn ni bó ṣe máa ṣe gbogbo ẹ pé bèbí ti ṣẹ́jú tó ṣáà ń gbé tó ìmọ̀ra ṣá ṣe mọ̀ pé ìgbà tí bíje wa ń ṣe ṣò tí kọ́là yẹn pè pé ó ti lọ bẹ̀bẹ̀ mo wá ro one plus one hmm, bó ṣe fún mi ní eleven nìyẹn pé no wonder tó ṣe ń gbé Tóyìn mọ́ra lórí ṣó tó ṣe mo ní no wonder tó ṣe ń gbé Tóyìn mọ́ra lórí ṣó tó ṣe ṣó tó ti wọ ṣífà yẹn ni o Shiva yẹn tó dìsáínà tí ló gbà yí ẹsẹ gbẹ láàyè tó ṣe ní alẹ́ àná orí ṣó yẹn ni. ṣó yẹn ló ti ló ti ń gbé Tóyìn mọ́ra àṣé torí pé ó ti lọ bẹ̀bẹ̀ ó ti lọ bẹ̀bẹ̀ ó ti sunkún sí Tóyìn lọ́rùn ah Lizzy Anjorin ó ṣe bẹ̀rẹ̀ ẹkún sísun ni wà á sunkún kù ni aṣọ ti lọ sunkún sí Tóyìn lọ́rùn ó ti lọ bẹ̀bẹ̀ pé kí Tóyìn dáríjì òun but kò yẹ kí Tóyìn gba ẹ̀bẹ̀ ní kọ̀rọ̀ Tóyìn ọmọ ológo má gbẹ̀bẹ̀ wèrè ní kọ̀rọ̀ ní kó bọ́ síta because ó láìkí kó máa ṣe kinní yẹn á bá kinní yẹn á bá yìí jẹ́ níta a wá bọ́ sẹ́yìn a máa pè kiri a máa bẹ̀bẹ̀ kiri she did it to me ẹ sọ fún kó bọ́ sí gbangba gbangba tó ti ṣe ìka ẹ̀ tó ti fẹnu kọ́ yẹn náà ni kó ti wá kó ti wá tú gbogbo ẹ̀ ṣe Tóyìn má gbẹ̀bẹ̀ o ilé alágbo tó sọ pé o bímọ sí sọ fún kó bọ́ta kó lọ sọ pé irọ́ lòun pamọ́ ẹ̀ gbogbo nǹkan tó sọ nípa ẹ̀ nírọ́ ní kó bọ́ta kó lọ sọ pé òun parọ́ má gbẹ̀bẹ̀ lẹ́yìn o wọ́n ní wèrè ń kúnlẹ̀ wèrè ń sunkún ó ń bẹ̀bẹ̀ òun ló ṣe wá ń gbé Tóyìn mọ́ra ní àná lórí show tó ṣe ń gbé tó ṣàdárúkọ Tóyìn Tóyìn ẹ àwọn ṣe àwọn prepare birthday ire Tóyìn má jẹ́ kó súnmọ́ ẹ̀ wò Lizzy Anjorin máa poison ẹ̀ ni ó apààyàn ní bó ṣe wà yẹn ó lépa ẹ̀mí ẹ̀ gbogbo nǹkan tó ní bí kó jẹ́ tiẹ̀ kó jẹ́ tiẹ̀ ló ṣe ń ṣe Tóyìn ọmọ ológo má jẹ́ kí Lizzy Anjorin wá sí birthday ọmọ ẹ̀ o. Hmm ò ní fojú sunkún ọmọ wàwa náà ò ní fojú sunkún ọmọ má jò wá síbi bẹ́ẹ̀dì ọmọ rántí gbogbo nǹkan tó ṣe fọ́mọ yẹn mọ̀ kókó ẹ̀jẹ̀ kókó ẹ̀jẹ̀ ọ̀run rántí gbogbo nǹkan tó ṣe fún tó bá bẹ́ẹ̀ tó bẹ̀bẹ̀ tó túbá lóòótọ́ tó bọ́ síta gbogbo ibi tó ti fẹnu bà ẹ́ jẹ́ dé tó lọ sọ̀rọ̀ padà pé òun parọ́ mọ́ ẹni tó bá bẹ̀ ẹlẹ́ran ara as a Christian gbá ẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n má jẹ́ kó súnmọ́ ẹ gba ẹ̀bẹ̀ kó yá fi wèrè sí arms length o ọmọ ológo má jẹ́ kó súnmọ́ má jẹ́ kó wá sí bẹ́ẹ̀dẹ̀ Ìrẹ̀lólúwa òtòrọ́ṣà tí ń dárúkọ Ìrẹ̀lólúwa ó ń gbé ẹ mọ́ra ó ń gbé fámìlì ẹ má jẹ́ kó súnmọ́ ẹ o tó bá ti bẹ̀bẹ̀ publicly dáríjì kó máa kórí burúkú ẹ̀ lọ ó ń lépa ẹ̀mí ẹ gbogbo nǹkan tó fẹ́ pátápátá ló fẹ́ ní irú ẹ̀ wèrè ẹ mọ̀ pé tóyìn máa ń ṣe ọkọ mi ọkọ mi olórí burúkú náà mo fídíò ẹ̀kan tí wèrè ti ń gàn ìdí tó gbẹ ibi tó wo tóyìn dé ó ní ẹ tí tóyìn bá ń ṣe lẹ́gùn ọ̀kí ẹ̀ ṣẹ́ẹ̀kì ń rẹ́rìn-ín ah! Lizzy Anjorin kò dẹ̀ ní dá fún ẹ bó ṣe máa ń fi rẹ̀ wé tóyìn ẹ bó ṣe ń lépa tóyìn yẹn kò ní jẹ́ mo tún rántí kankan sí ní ṣá ṣe mọ̀ pé nínú ṣú ẹ̀ tí mo stream yẹn ó ní ṣèbí tí tóyìn bá ṣe lẹ́gùn ọ̀kẹ́ ẹ̀ ẹ máa ń wò ó ó máa ń pa yín lẹ́rìn ẹ máa ń rẹ́rìn ẹ tẹ́bi náà tí mo bá ń ṣe àáfà tí bá ń sọ̀rọ̀ bí àáfà ṣèbó máa ń pa yín lẹ́rìn náà ó ṣà máa ń fi ra ìwé tó yì ṣáá ìṣá yọrí òfò ló máa ṣe ó ṣàwọlé sún oṣù wọn alálẹ́ ṣálẹ̀ làwọn àbá rọ̀ ó dá kéèyàn máa ṣe pé jẹ́ Lizzy Anjorin orí burú onírọ́ òjòwú àpòrọ̀ àtúrọ̀ tàbí èlùbọ̀ ó tó yìí tó bá ṣe lẹ́gbọ̀n káàbọ̀ ní wèrè ó ti wo Tóyìn Ìdákú á ti máa kọ́ ẹ má ẹ má <laughs> ẹ má ẹ má wà disappointed àbí ẹ má báwọn yẹn sọ òyìnbó yẹn wòye ti jẹ́ kó yìnbó sápà yẹ lórí ẹ má wà surprised tẹ́ ẹ bá rí Lizzy náà kó bọ́ta kó máa ṣe lẹ́gbọ̀n pẹ̀lẹ́sẹ̀ bíi toothpick yẹn tírín gbẹkú ẹ má wá surprise tó bá bọ́ta tó náà bá ṣe òun lẹ́gbọ̀ọ̀kì ó ń kọ́pì Tóyìn ni o ó ní Tóyìn ṣe lẹ́gbọ̀ọ̀kì àárẹ̀ ni òun náà sọ̀rọ̀ bí àfa wàláì jokes ẹ dry ó dry pa fíìmù fíìmù báàbù ọpọlọ báàbù ẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ yìí náà níbi ìta jàkàrà ẹnu yìí ni kó fẹnu ẹ kó fi bàyàn jẹ́ kó fi ṣépè alájà iná aborí má bò wá alájà kẹ̀ù ẹ bá ń gbọ́ kẹ̀ù kẹ̀ù kẹ̀ù kẹ̀ù alájà kẹ̀ù bẹ́ẹ̀ ni Lizzy Anjorin ni the most the most hated blogger the most hated fracalizer olórí <laughs> burúkú ní kọ́ wẹ́kọ̀mù òun tó fracasi wàsá ló pè ní you think say na wàsá wọ́n ní fracas náà ń pe oye náà pe zone yìí oníkan welcome ẹ̀ to fracas ó wá rí ó tẹ̀ tẹ̀ wá tí ìrírí fracas rí fìrí o fẹ́ gbógun jẹ. <laughs> Lizzy Anjorin, e dey pain you gaga o. E go pain you wẹ́lú wẹ́lú o gaga o wẹ́lú o gaga <laughs> ẹ jẹ́ lọ sùn <laughs> bí ò tiẹ̀ joru three hours wàláì tí bá ṣàìsùn lórí ọ̀rọ̀ Lizzy Anjorin ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ nù torí inú mi dùn pé ó ṣẹ̀ sí àgbáyé àgbáyé ó ṣẹ̀ sí globally lẹ́nu gbogbo ibi tó ti wo fíìmù ẹ̀dẹ́ tó ti tó ti you know tó ti ṣé kí n sọ pé tó ti níyìí dé ni gbogbo ẹ̀bẹ̀ pátápátá ni Lizzy Anjorin ti tẹ́ dépò ó ti tẹ́ o kéré o <laughs> Lizzy Anjorin ti tẹ́ káàkiri àgbáyé o kéré o Lizzy Anjorin ti dààmú ó ti rí dààmú e o ó lọ ń bẹ̀bẹ̀ tó yọ ọmọ ológo ṣáwèrè sí kóòtù ó ṣáwèrè sí police station wọ́n á kàn pé lọ́wọ́. <laughs> mo ti sọ mo ní ṣéènì tó fi de wèrè yẹn ni kó fi di ọwọ́ wèrè sẹ́yìn kó dé lẹ́sẹ̀ kó mú gbogbo ẹ̀ kó wá lọ lọ́pọ̀ mọ́ ọlọ́run kó bọ́ọ̀lù wèrè lọ sí àrò <laughs> ó búlì Mr. Abulatif <laughs> ó búlì mi so therefore kó bọ́ọ̀lù wèrè pẹ̀lú ṣéènì wèrè kó gbé lọ sí àrò kó lọ́ọ́ máa gun lábẹ́rẹ́ wèrè lọ́hùn kó yéé yá wa jẹ káàkiri lórí Facebook ọmọ ológo ṣáwèrè sí kóòtù ó dá mi lójú wàràwà ọ̀gbẹ́ni wá ẹkún tó sun ní police station tó arrest ẹ sí Eliza Anjorin ẹkún èké ni orí ẹ burú orí ẹ burú bí eégún tó ń léwèrè. Ah. earlier àti rí picture o tó bá dọ̀là màá tún tílẹ̀ bá mọ́ màá mẹ́sẹ̀ bíjẹ̀ kọ́jọ́ kọ́ bá wa fún kọ́là lò kọ́ bá wa fún wọn lókùn lọ́rùn kọ́ rìlíìsì kọ́ rìlíìsì o ah, wèrè wọ́n ṣàwèrè lọ sí court ó ṣomi lójú tẹ́ bá gbọ́ ó ṣomi ṣùrù Lizzy Anjorin ṣomi ṣùrù ṣùrù ó ṣomi ṣùrù ó ṣomi lójú ni ṣùrù ṣùrù ṣùrù ṣùrù wọ́rà wọ́rà wọ́rà wọ́rà wọ́rà ó kó fìkúnlẹ̀ sí ìyá ẹ̀ tó yìí wàá jẹ́ gbẹ̀ ẹ̀ ni ọ̀gá ẹ̀ ni tó yìí jẹ́ ó gba ìkúnlẹ̀ lẹ́sẹ̀ wèrè mọ́mì wa yes ma <laughs> wèrè ṣe mọ́mì wa yes ma fún tó yìí <laughs> ọmọ ológun unlimited owó tí ó lè tán owó tí ó lè kú ògo tó máa máa jò lọ tó máa máa ṣá bùlà bùlà bùlà bùlà bùlà bùlà tó máa máa jò tó máa máa tàn lọ ń fi rẹ̀ wí ọmọ ológo wéré fìkúnlẹ̀ sí ẹ máa pé bó ṣe pẹlẹbẹ tó rí ṣúẹṣúẹ <laughs> tó ṣe tírí gbẹ kú tẹsẹ̀ gbẹ yẹn ó fẹ́ lẹ́lẹ̀ tẹ́ bá gbọ́ iṣẹ́ <laughs> àjọrí ìṣe fẹ́ lẹ́lẹ̀ tẹ́ bá gbà sókè <laughs> ẹ tún gbá wèrè sílẹ̀ ó ṣe fẹ́lẹ́ ńlẹ̀ bó ṣe fẹ́lẹ́ ńlẹ̀ yẹn ìkúnlẹ̀ yá sí lẹ́sẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ la máa tẹ̀ mọ́mí wa yes ma mọ́mí wa yes ma dádì wa yes sir yes sir yes sir yes sir yes sir <laughs> wèrè ní bàbá ńlá wèrè ní gẹ́ọ̀yàn olóṣì ààrẹ ló lọ dájàlẹ̀ láàrin BJ àti Larrit ọlọ́run ló ní kí màmá bá wọn parí ìjà yìí olóṣì Lizzy ni òun ló pe BJ tó rojọ́ Larrit fún BJ tó láwọn ti jọ ṣọlọ́tìtàn láwọn ti jọ gbébì kan rí àbí kinní kan alájà astaga fúrúùlà alájà àná òun ló lọ sọ̀sọ́kùsọ fún bíjẹ́ ẹ dẹ̀ mọ̀ pé bíjẹ́ ìjẹ́ oníjà ló máa ń di tiwọn bíjẹ́ náà bá gbé sórí èèyàn gidi náà pé ń pẹ́ wọn mọ̀ pé ẹni ẹ̀tẹ́ ni ò fẹ́ ní ìdààmú ní Lizzy Anjorin bíjẹ́ náà bá gbé sórí wọ́n wá tẹ̀ sí. Si, no kò tẹ kò tẹ ṣe pé bíje bíje ò déédéé bọ́tà tẹ̀sí Larrit lójú ó rà pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńgbà kan ní bíje wá fi ẹnu sí ọkọ̀ lọ opportunity pé olórí burúkú ọmọ yìí o ìyẹn Lizzy Anjorin o ó ti sọ báyìí báyìí báyìí pé ó fẹ́ pa òun gbogbo èèyàn ló fẹ́ pa mímọ́kọ́ tó wà lára ẹ̀ tán fẹ́ pa gbogbo.